alhamdulillah adúpẹ́ fún ọlọ́run ọba ọ ọba tí yóò ṣe kìyàmù ní ọ̀run fún akọ́lọ́mọṣẹ́ ìgbà ọlọ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wọn láàrin bí ìṣẹ́jú márùn pẹ̀lú ìyọ̀ǹda títí ọlọ́run ọba ọ lẹ́yìn ìgbà tí a ti bá ní sọ̀rọ̀ nípa ìmáa tọ́jú àwọn òbí iṣẹ́ tó tún kù tí a tún tara bọ̀ tá fi rójú rẹ ọlọ́run ọba lẹ́yìn àtijọ́ ká lọ lè gba iṣẹ́ ká lọ lè wọṣẹ́ láti máa da okùn ẹbí pọ̀ okùn ẹbí ìtàkùn ọlọ́run ni ọlọ́run ló ta á papọ̀ àwọn tàbá ọmọ tí wọ́n pè ní takùn ẹ rí i pé yọ lọ mọ́ra wọn ni tẹ́bàlẹ̀ fẹ́ já kan kúrò lọ́dọ̀ ìkejì rẹ̀ ìkejì tẹ́ fẹ́ já kúrò lára ẹni yọ lápa tọ́wọ́ ló fẹ́ já ìtàkùn kúrò ní ọ̀dọ̀ ìkejì rẹ̀ tọ́lọ́ ń lọ́wọ́ papọ̀ ó rí i pé yọ pa á la okùn ẹbí okùn ẹbí kò gbọ́dọ̀ já bẹ́ẹ̀ bá ń jákùn ẹbí yọ wọ náà kótó wà lè jẹ náà kó lọ́mọ sí wa lọ́mọ náà ọlọ́wọ́n bá lọ sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá sì ní ẹnìkan níjákùn ẹbí àfẹnitọ́ lọ́wọ́n bá ti ṣépele. أعوذ بالله من الشيطان الرجيم ولن فعل عسيتم أن توليتم أن تفسدوا في الأرض تبات والدك بيما بلجي وتقطعوا أرحامكم اسم جاكم بي أولئك الذين لعنهم الله أعوذ لعنة ولن لعنة ولن لعنة ولن جاكم بي ولن بات الشيخ بلوان تو wọn bá ṣe pẹ̀lẹ́ wọn ò ní máa ṣe tí fa asammahum òun sì wá di wọn létí òun ní di wọn gbọ́ dáadáa mọ́ wa ama absarahum òun sì fọ́ wọn lójú òun ní di wọn rí dáadáa mọ́ kèsì pé kò ní gbọ́rọ̀ àbí kò ní rí náà wọ́n sọ kò ní gbọ́ ntọ́da sí tiẹ̀ mọ́ kò sì ní fojú rí ntọ́da láyé ayẹlẹ́ wa ní suratu Muhammad aya 23 lọ́lọ́wọ́ bá ti ń sọ bẹ́ẹ̀ ẹ̀yìn yankuduna ahadallah min ba'di mithaqi gbogbo àwọn tí wọ́n yí àdéhùn àwọn ọlọ́run lérí ilẹ̀ wa yaqta'una ma amara Allahu bihi an yusal okùn ibi ta ní wọ́n sopọ̀ wọ́n sì já wa yufsiduna fil ardi wọ́n wá ń bẹ̀rí ilẹ̀ mi ọlọ́run jẹ́ nítorí pé ọlọ́run ọba dára papọ̀ ni ìwọ́ wá ń yà wọ́n ulaika lahumul ọlọ́run bá ní ọlọ́run bá ní wọ́n wá sún ọ̀dàrẹ̀ wọn ò ní ríbi tó dáadé sí lọ́rùn tó bá jáde láyé ẹ̀rọ àyà mi nínú ẹ̀sìn wa kí ni wọ́n ń pè lókun ẹbí òun náà ni kò mọ̀ sí dáadáa sẹ́ni tí ẹ̀jẹ̀ dọ̀dà yín pọ̀ àbúrò bàbá rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àtàwọn ọmọ ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ ẹ̀ àbúrò ìyá àtàwọn ọmọ ẹ̀ ẹ̀gbọ́n ìyá àtàwọn ọmọ ẹ̀ àwọn tí tọ́jẹ́ pé ẹ̀jẹ̀ dà yín pọ̀ àwọn ọmọ títí ẹ àtàwọn ọmọ ọmọ rẹ bàbá rẹ àti bàbá bàbá rẹ tó wà lókè lọ́hùn ìyá rẹ àti ìyá ìyá rẹ gbogbo àwọn tọ́jẹ́ pé ọlọ́run ti dà yín pọ̀ tí wọ́n jọ bí inú ẹbí yẹn ọmọ ìyá rẹ lọ́kùnrin ọmọ ìyá rẹ lóbìnrin àtàwọn ọmọ tiẹ̀ náà tó bí ọlọ́run bá ní dandan ní kò sí dáadáa sọ ọlọ́run bá láwọn tó súnmọ́ ẹni tọ́jẹ́ bí ẹfun ọlẹ́tọ̀ wọn ẹfun ọlẹ́tọ̀ wọn kílẹ̀ tọ́ náà jẹ́má oná ní ká máa ṣe dáadáa sí wọn ẹni tí wọ́n ṣe dáadáa sí ẹbí eréṣì méjì ni wọ́n ẹnìkan ṣe dáadáa sẹ́bí tí ń ṣe dáadáa sí ẹnìkan kò ní ṣe dáadáa sẹ́bí tí ó bá ṣe dáadáa sí anabi ni laysa bil mukafi kìí sallallahu alayhi wa sallam kìí ṣẹni tí ń dokùn ẹbí pọ̀ ilẹ̀ ẹni tó bá jẹ́ pé ẹni tó bá ṣe dáadáa sí nìkan ní máa ń ṣe dáadáa sí man qata'ahu wa salahu ẹni tí ó jẹ́ ẹni tí ń dokùn ẹbí pọ̀ lẹ́ni tó jẹ́ pé àtẹni tí ń ṣe dáadáa sí ọ nínú ẹbí yóò máa ṣe dáadáa sí àtẹni tí ò ṣe dáadáa sí nínú ẹbí yóò máa ṣe dáadáa sí ẹni tí ń sáré kó ṣubú nínú ẹbí ìwọ ọmọ ràn lọ́wọ́ ẹni tí ń pẹ̀gàn rẹ nínú ẹbí ìwọ ọmọ tún tiẹ̀ sí ọmọ tún tọmọ rẹ̀ sí ẹni tó ní okùn bíi tọ́gbà ọ̀fà lẹ́lọ́ lọ́wọ́ ni àmọ́ ọmọ ṣe dáadáa sí ẹ tí wọ́n ti ní ọ̀rẹ́ ọ̀kan náà àwọn ẹbí rẹ̀ ìnáwó ti dénú tí wọ́n ń pè lẹ́sìn gan lóde bí àdánwò bá bá wọn ọlọ́lẹ̀ bá wọn kẹ́dùn òní máa lára pé tí wọ́n bá wọn láàárọ̀ yìí bọ́lọ̀ bá sọ̀rọ̀ fẹ́ bí inú rẹ̀ ó dùn sí ìwọ náà wàá firú ẹ̀ tọrọ bàbá wa lówó lọ́wọ́ ọ̀wá ní sinmi gbogbo àwọn tọ́lọ́run ti kẹ́ láàrin wa ní ń sọ yìí ó yé wọn dáadáa ẹni bá ti lówó nú ẹbí ò sinmi láyé ń bí ò yọ lè sinmi lọ́rùn ọlọ́run tó kálí jẹ́ ń nà fún tí wọ́n fi lọ lè sinmi lọ́rùn torí pé ẹbí nígbà tí lọ́pọ̀ nù bọ́ ọ̀rá mọ́tò wọn mọ̀ bọ́ ọkọlé wọn mọ̀ eh, bọ́ orí orí kan wọn mọ̀ tọ́lẹ́ ẹbí ẹjọ́ wa ní ẹbí ni àbí kọ́ wá ṣe díẹ̀ díẹ̀ fáwọn náà káwọn náà lè dìde nípasẹ̀ rẹ̀ nígbà wọn ṣe yẹn òun ti ṣèwádìí fáwọn ọmọ tiẹ̀ náà ẹ̀dá kò tolítọ́ lọ́wọ́ bá wa ẹ̀dá ló lè mójútó okùn ẹbí kámájọ ọjà ẹbí méjì lọ́wọ́ ẹbí tọ́da àtẹ̀bí tí ọ̀dà àmọ́ òun ní rí àìdá rẹ̀ dáadáa tọ́lọ́n pa ọ́ lásìkò ọmọ ṣèyìn lọ́mọ lọ́mọ ṣe ẹnìkan lè bá anabi sàṣẹ́lá ó láwọn ẹbí mi wọ́n wá mi èmi máa wá wọn wọ́n fún mi èmi máa fún wọn níjọ́ ìbànújẹ́ tèmi wọ́n máa rẹ́rìn níjọ́ ìdùnnú mi pé wọ́n ìbá mi ń ṣe ìdùnnú yẹ anabi ah, ni nkún takama kulti bí wàá dékè bó ṣe sọ yìí náà lọ́ba rí láyé yazalu aleka min allah yìí zahiru wọ́n sá máa bá tiẹ̀ lọ wọ́n sá máa ṣe dáadáa tiẹ̀ ọlọ́run ọba aláwọ̀ ní jẹ́ kípa àwọn ká ọ sì ní jẹ́ kówó táwọn rẹ̀ anabi masarahu an yubsita lahu fi rizqihi ẹni bá fẹ́ kọ́ lọ́wọ́ bá kọ́ máa fẹ́ àrísìkì fún kọ́ńkà máa forí wáyà káàkiri táwọn èèyàn máa sọ pé ń ṣoògùn owó ni àbí ń lo jìbìtì àbí àbí àbí ń tẹ̀wó ni irọ́ o ẹnẹ́bí ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bá an yubsita lahu fi rizqihi kí ọlọ́wọ́ bá aláwọ̀ kan máa tẹ àrísìkì lẹ̀ fún wọ́n yẹn sọ aláwọ̀ fi àtàrí ó sì fẹ́ kẹ́mi ogun fálẹ̀ yẹ sọlẹ̀ rahima ànábì ni okùn ẹbí ni kọ́ máa lọ lé sopọ̀ tó bá tún sokùn ẹbí ẹbí ọmọ sàdúrà kọ́ máa kú láàrin torí àkúfà ní kú rẹ ọdẹ ẹ máa ṣe mítìnà ẹbí má dàrú ọyẹ tí wọn bá ní ọmọ ẹbí ní sọ̀rọ̀ nítorí bá lágbára fìràn lọ́wọ́ gbogbo tó ń ṣe yẹ òfin súnmọ́ lọ́wọ́ bá ìtàkùn ni Ọlọ́run ló sì ta okùn náà ẹni bá ń tú ẹbí yọ padà tó àwùjọ ẹbí gangan ni community kékeré tó bá tó wá fèlì ńbẹ ó fèlì ń bíṣẹ ìwọ tó rí tẹbí ẹrù lọ́wọ́ àdìtara bíṣẹ rẹ àbúrò rẹ ní sọ̀rọ̀ ọ̀nà lọ́wọ́ síwọ lọ́wọ́ náà tẹ̀ máa mọ́ síláṣí lọ́wọ́ inú ẹbí láti bẹ̀rẹ̀ oríire ẹbí sì máa súnyà àmọ́ oníjó sọ bá a ṣe dìde lórí ìṣòwò ṣe sọ̀lá ṣe ọ̀rọ̀ ni gbogbo wa náà ọ̀rọ̀ dùn bọ́ fẹ́ yọ̀sàká ọ̀rọ̀ dùn bọ́ fẹ́ kírun ọ̀rọ̀ dùn ni bọ́ fẹ́ lọ́mọ́ka ọ̀rọ̀ dùn ni bọ́ fẹ́ gbàwẹ̀ ọ̀rọ̀ dùn ni okùn ẹbí náà ọ̀rọ̀ dùn àmọ́ ọlọ́wọ́n bá ń